ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن الزكاة ركن من أركان الإسلام ولا تجب إلا في خمسة أصناف فالصنف الأول الذهب والفضة قال الله تعالى الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباؤهم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقال النبي صلى الله عليه وسلم ما من صاحب ذهب ولا فضة لا يؤدي حقها إلا إذا كان يوم القيامة صفحت له صفاحه من نار فأحمي عليها في نار جهنم فيقوى بها جنبه وجبهته وظهره كلما بردت أعيدت عليه والصنف الثاني الخارج من الأرض إذا كان مقتاتا مدخرا لقوله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذه إلا أن تكمدوا فيه واعلموا أن الله غني حميد والصنف الثالث عباد الله بهيمة الأنعام وهي الإبل والبقر والغنم إذا كانت سائمة لما ثبت من حديث أبي بكر رضي الله عنه الطويل في صحيح البخاري والصنف الخامس ما يقوم مقام هذه الأصناف السابقة منها العملات المعاصرة والأسهم وغير ذلك ولا تجب الزكاة في هذه الأصناف إلا بشروط فأولها الملك لقوله سبحانه وتعالى خذ من أموالهم صدقة أي مما يملكون فلا تجب الزكاة في المال الحرام بل يجب التخلص منه ولا تجب الزكاة فيما يوقف على الفقراء والمساكين لأنه ليس ملك ملكهم ولا ملك الواقف بل هو ملك لله عز وجل والشرط الثاني أن يكون الملك تاما بحيث يمكن التصرف أصالة أو نيابة فبناء على ذلك لا تجب الزكاة في المال المقصوب ولا الضاعه ولا الدين المؤجل أو على المماطل والشرط الثالث بلوغ النصاب وهذا باتفاق العلماء ويختلف النصاب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 لقول النبي صلى الله عليه وسلم لا زكاة في مال حتى يحول عليك الحول ويستثنى من ذلك الخارج من الأرض لقوله سبحانه وتعالى وآتوا حقه يوم حصاده كما يستثنى من ذلك ربح التجارة ونتاج المواشي ويشارت سلامة المال من الدين المعتبر وهو الدين الحال ولا وليس لصاحبه من عروض أو أصول قنية يستغني عنها يؤدي بها الدين الذي عليه ادو fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ṣe fún èmi àti ẹ̀yin láti wí pé kí a gan ní oṣù ramadan oṣù alálùbáríkà èyí tí a ti ń retí láti ìgbà yìí wá kí ọlọ́run bá kí ó má sàárín ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ láti gba àwẹ̀ náà níbàámu sí bí sẹ̀ríà ṣe làkàlẹ̀ ká sì ṣe ọ̀pọ̀lọpọ̀ sí olóore èyí tí èèyàn fi máa ń súnmọ́ ọlọ́run kó sì gbá ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa lára nǹkan tí ó jẹ́ orígun ẹ̀sìn islam tó ṣe wípé a máa ń wá bùkátà sí nínú oṣù alápọ̀nlé yìí nípa wípé àwọn tí ọlọ́run ọba tí ọba bùkún àsìkò yìí ni ẹni tí ọba ní àkàkùn rẹ̀ lọ́fẹ̀ẹ́ máa ń yọ ọ́ bákan náà àwọn tó ṣe wípé wọn ò ti máa lákàkùn rẹ̀ tẹ́lẹ̀ yóò lè máa jẹ́ ìrántí fún wọn èyí a padà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run orígun pàtàkì èyí tí ó wà nínú islam ó ní zakase tó ṣe wípé mùsùlùmí kò tí ì lè jẹ́ mùsùlùmí tó pé àyàfi kó yọ zaka yìí tí ọba ti ní owó tí zaka wọ̀ tí májẹ̀mú sì pè é síla. ẹ rí owó tí zaka wọ̀ nǹkan tí ó yẹ kí ẹnìkọ̀ọ̀kan wọ́n mọ̀ ni torí pé ó ṣeé ṣe ká nìkan àbí méjì nínú rẹ̀ tí ó sì jásí pé yóò di ọ̀ràn yàn tí ọlọ́run bá yóò bí wá léèrè tó bá di ọjọ́ ìgbéde alkiyama tí èèyàn bá ṣe aláìyọ́ àwọn dúkìá tí sàkáwọ̀ márùn péré ni àkọ́kọ́ nínú rẹ̀ òun náà ni gold àti silver àkọ́kọ́ nìyí nínú nǹkan tí zakawọ̀ ẹni tó bá ní gold nílé àbó ní sílfà yálà ó fi ń se ọ̀sọ́ ni léètọ́ tẹ̀sùn nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ torí pé ìyàwó aisha rọ̀dúyàlláhu anha nínú hadith tó wà nínú sunan abidahood ó ní anabi sallallahu alayhi wa sallam wọlé tí òun níjọ kan ọwọ́ á rí òka ètí wọ́n ṣe látara sílfà ní ọwọ́ òun ọwọ́ á sọ pé mahadi kí ni ètò fi sọ́wọ́ yìí ìyàwó aisha rọ́díyàlláhu àníhà ó ní pé sọ̀nàtúhún lè àtẹ̀zẹ́yẹn lẹ́kẹ́ bihin mo ṣe kí n lè fi máa ṣe ọ̀ṣọ́ sí rí anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi wa béèrè lọ́rẹ̀ wípé àtọ̀ àdínà zakatahun so ṣetán láti máa yọ zakare bí fẹ́rí pé ọ̀ṣọ́ ló fi ń ṣe ó ní pé la àwọn ilà ayẹ̀ṣẹ́ allah mi ò gbàlérò àfitọ́lọ́wọ́n bá bá fẹ́ àníbi sọlọ́láhu aleyhi wa sálẹ̀m wọ́n sọ fún wípé hasbuki mina náà tí ọba ti yọ zaka rẹ̀ ó ti tó gbé ọwọ́ náà ìyẹn pé ó lè ṣokùnfà kí ọwọ́ náà ìyẹn jẹ́ kó yẹ wá wípé ẹ̀ bá ní gold àbó ní silver èyíkéyìí ọ̀nà tó gbà tó fi ní ìtọ́gbàlérò tó fi ní yálà ó fi ẹ́ fi máa sọ̀sọ́ ni àbí fún nǹkan míì tá a padà máa sọ zaka ti di ó ti ní nǹkan tí zaka wọ̀ tí a sì padà ṣàlàyé àwọn mẹ́jẹ̀mú tó dìrọ̀ mọ́ ẹ̀rí tọ́sọ yìí pé zaka wọ̀ nínú gold àbí silva òní ayọ̀ tí ọlọ́run bá sọ nínú sọ́rọ́tò tauba pé àwọn tí wọ́n ń kó gold àti silva tí wọ́n ń kó jọ ṣùgbọ́n tí wọ́n yé yọ zaka rẹ̀ tí wọn yìí ṣe ojúṣe ìtọ́jọ́ràn àyàn níbẹ̀ ọ̀nà ọba sọ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam yìí pé kó fún wọn nírò ìyẹ́ ẹlẹ́tẹ̀ lérò lọ́jọ́ gbèndé alkiyama anabi wa muhammed sallallahu alayhi wa sallam òun náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ yìí tọ́wà nínú sahih muslim pé ẹnìkan ò ní ní gold àbí silver tí ọ̀wá pí ẹ̀tọ́ rẹ̀ yẹn ní pé ọ̀yọ́ zakari àyàfi kí wọ́n sọ gold àti silver yẹ tó bá di ọjọ́ gbèndé alkiyama kí wọ́n sọ di nǹkan pẹlẹbẹ látara pé kí wọ́n yọ níná so wọ́n wá kó gold àti silver yẹ tó ti di pẹlẹbẹ wọ́n wá kó tí ó gbóná gan wọ́n wá fi máa lọ lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ níwájú kí ọlọ́mọba kí ó sànù wá níbẹ̀ tí ń tọ́ka sí pé téyìn bá ti ní nǹkan kan nínú nǹkan tí zakawọ̀ tí ọba ti yọ àbí téyìn bá lẹ́yìn tí ó ní àwọn nǹkan tí a fẹ́ sọ yìí ká pe àkíyèsí rẹ̀ sí pé inú ewu lọ́wọ́ tí ọba ti yọ zaka rẹ̀ pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú tí ń bọ̀ yìí. èyí ni ìran àkọ́kọ́ nínú nǹkan tí zakawọ̀ òun náà ni gold àbí silver. ìran nǹkan ẹlẹ́ẹ̀kejì tí a bá sọ pé a ní gold àbí silver lọ́wọ́ ó ní nǹkan tí ń jáde nínú ilẹ̀ àwọn nǹkan tí à ń gbìn tí ń wù jáde nínú ilẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú kó ṣe pé nǹkan tí a gbìn nǹkan tá a máa jẹ tá a sì lè kó pamọ́ ni bíi kíni bíi ráìsì bíi ẹ̀wà bíi àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó túmọ̀ sí pé ẹni gbin ẹ̀fọ́ àbí ó gbin pẹ́nápù àbí ó gbin ápù àwọn eléyìí zakọ wọ torí pé kì í ṣe ń tá a lè jẹ yó kì í sì ṣe nǹkan tí a lè kó pamọ́ lọ títí ẹni tó bá ti gbin nǹkan tọ́jú nǹkan hóró báyìí tó ṣe pé a fi máa ń sóúnjẹ àjẹyó ó ti ní nǹkan tí zaka wọ̀ tí a padà ṣàlàyé májẹ̀mú míì wo ni ó tún rọ̀ mọ́ torí pé ọlọ́run bá sọ nínú sọ́rọ́tò bákọ́rà ìyẹ́ à ń mú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan wá fún àwọn nǹkan wọ̀nyí torí pé àsìkò tá a ní fún kútùbà ò ohun tó kéré ni bíbẹ̀ kọ́ ẹ̀rí pọ̀ lérí nǹkan kọ̀ọ̀kan nínú sọ́rọ́tìlì bákọ́rọ̀ ọlọ́run bá wa subahana wa ta'ala ọ̀sẹ̀ yìí pé òun pe àwa tí a jẹ́ olùgbàgbọ́ òdodo ká ná nínú nǹkan èyí tọ́já sí pé a kó látara òwò tá a ṣe bákan náà nínú nǹkan tí òun yọ jáde fún wa nínú ilẹ̀ láyé anabi muhammed sallallahu alayhi wa sallam nígbà tí ọ̀rọ̀ mohad ọmọ jabal nínú mustadrakul hakim lọ sílẹ̀ yemen pé kọ́lọ́ máa kọ́ wọn lẹ́sìn bẹ́ẹ̀ kó sì ṣàlàyé fún yín pé zaka jẹ́ ọ̀ràn yẹn ó ní kí wọ́n máa kọ́ máa gba zaka lọ́wọ́ wọn nínú ṣẹ̀ẹ́rà àti alḥíntọ̀ ṣẹ̀ẹ́rà àti alḥíntọ̀ ó ní wheat ìyẹn ni ọkà bàbà àti jéró bákan náà azebi àti tam zebibu ni grape èyí tí ó ti gbẹ èso inab tó ti gbẹ àti tam táǹpé ní date èyí tí òun náà ti gbẹ àwọn nǹkan wọ̀nyí ni wọ́n fi ń se oúnjẹ lásìkò yẹ ìyẹn fàtúwé yẹ sí pé gbogbo nǹkan tí wọ́n bá jẹ oúnjẹ tí à ń gbìn náà lásìkò yìí ó ti wọnú rẹ̀ lára rẹ̀ òun náà ni àwọn nǹkan tí a kà lọ yẹ ẹni tó bá ti gbìn nǹkan nínú àwọn nǹkan wọ̀nyí kó ti mọ̀ yí pé òun ti níkan lára àwọn nǹkan tí zaka máa ń wọ̀ tí a padà ṣàlàyé àwọn amájẹ̀mú míì tọrọ mọ́ ìran ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tí zaka wọ̀ tó ṣe pé téyìn bá ti ní ọgbọ́dọ̀ mọ̀ pé òun ti ní nǹkan tí zaka wọ̀ òun ni bahimatula anam ìyẹn ni àwọn nǹkan tá à ń sìn bahimatula anam òun rakumi màálù àtẹrin ewúrẹ́ yálà àgùntàn ni o àgbo ni o mìsòrò ni o àti gbogbo àwọn ẹran ewúrẹ́ yìí tí a mọ̀ nì pẹ̀lú mẹ́tẹ̀ẹ̀mú kó ṣe yí pé à ń pa kókó fún wọn jẹ ni kì í ṣe pé à ń ra oúnjẹ fún wọn dọ́ba ṣe pé à ń ra oúnjẹ fún wọn zakọ́ ọ̀wọ́ ṣùgbọ́n dọ́ba ṣe pé à ń dà wọ́n bí a ṣe ń ṣe lọ́pọ̀ ní nàìjíríà tó ṣe pé èèyàn kó màálù jáde àbí ràkúnmí yóò máa fi jẹ kókó káàkiri tọ́ba ṣe pé yẹn ni so zaka wọ̀ ọ́ ṣùgbọ́n tọ́ba ṣe pé èèyàn fi sí inú ilé lọ́wọ́ ara oúnjẹ fún so zaka ọ̀wọ́ bá wọn ṣùgbọ́n tọ́ba ṣe pé bí ṣe ń ra oúnjẹ bẹ́ẹ̀ náà lọ́jà sí pé ń kó wọn jáde bí àgbò tó ṣe pé èyàn ó mú jáde lọ jẹ kókó èyàn ó sì tún ra oúnjẹ fún un yóò wo iye òǹdíwọ̀n báwo ni ó ti fún wa lóúnjẹ tó lọ́dún báwo sì ni ó ti ra oúnjẹ fún wa nígbà tá a bá fẹ́ máa ṣàlàyé bóò la ṣe yọ zàká gan níjọ́ mẹ́jọ pẹ̀lú gọ́lọ́n á padà ṣàlàyé báwo ni yóò ṣe yọ zàká rẹ̀ ìyẹn ni nǹkan ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tí zàká wọ̀ ẹ̀rí eléyìí sì ní ọ wà nínú hadith etí abubakar rọ́dúyọ́lá àn hadith yẹn gùn púpọ̀ bàbá sọ pé nǹkan aláàfin ṣe kútùbà nìkan so táìmù ò lè gbà wá sọ wà nínú sahih al-bukhari. ìrìn ẹlẹ́ẹ̀kẹrin tó ṣe pé téèyàn bá ti ní kó tì mọ̀ yín pé òun ti ní nǹkan tí zaka wọ̀ ìyẹn ló sì fẹjú púpọ̀ jù òun lè tàn pé ní òróòdù tìjára òróòdù tìjára ó ní nǹkan tí agbékalẹ̀ tá a fẹ́ tà ẹ̀ńtọ́ nílẹ̀ tọ́fẹ́ tà ẹ̀ńtọ́ nílé tọ́fẹ́ tà ẹ̀ńtọ́ ní mọ́tò tọ́fẹ́ tà ẹ̀ńtí ń ta cement ẹ̀ńtí ń ta block ẹ̀ńtí ń ta provision bíi bọ́ǹfìtà bíi milk bíi sugar ẹ̀ńtí ń ta aṣọ gbogbo àwọn nǹkan téèyàn ń tà pátá kódà aṣọ ike ẹ̀fọ́ kò sí lára nǹkan tí zakawọ̀ ní ń tọ́ lọ ṣùgbọ́n téèyàn bá ti ń ta ẹ̀fọ́ zakati wọ̀ pẹ̀lú àwọn méjèèmú ti ń bọ̀ ìyẹn èyí tí ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin yìí lọ fẹ́ jújù tí zaka ọba wo owó yẹn tẹ́lẹ̀ tọ́ba ti lè mú nǹkan kan ní ntí ń tà zaka ti wọ nǹkan yẹ gbogbo téyìn bá ń tà pátá òní zaka wọ̀ irú nítorí ọmọ tà zaka ti wọ̀ pẹ̀lú mẹ́jẹ̀mú tí a padà sí àlàyé rẹ̀ ìgbà tá a sọ pé ntẹ̀yìn ń tà ó túmọ̀ sí pé ntẹ̀yìn ọ̀tà zaka ò sí ń bẹ̀ mọ́tò tẹ̀yìn ń gùn fún rẹ̀ àbílẹ̀ tẹ̀yìn ń gbé fún rẹ̀ zaka ò sí nínú rẹ̀ níta yẹn máa ń tà tó gbé kalẹ̀ òun ni zakawọ̀ tá a padà sí àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ bákan náà nígbà tá a sọ pé tí à ń tà àbí tá a fẹ́ tà yálà nílẹ̀ ni ní mọ́tò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan tó ṣe é shift ni nǹkan tó ṣe é shift kó omi tó wà ní. a ṣe pé tí a bá gbé kalẹ̀ tá a fẹ́ kàn fi máa rent zakawọ̀ ẹni tó gbé àga kalẹ̀ tó fi ń rent ẹni tó ní hòtẹ́ẹ̀lì tó fi ń rent fáwọn èèyàn ẹn tó nílé tó fi ń rẹ́ǹtì fáwọn èèyàn tí èsì pọ́ fẹ́ tà àti pé sàkọ́ wọ àwọn nǹkan yẹn ìyàtọ̀ wà láàrin káfẹ́ tà nǹkan àti kí agbésọ́wọ́ lẹ́mìí pé a fi ń rẹ́ǹtì owó tá a bá ń rí bẹ́ẹ̀ òun ni zakawọ̀ tí a padà ṣe àlàyé rẹ̀ nísìnyí ìyẹn ní nǹkan tí ó jẹ́ nǹkan ẹlẹ́kẹrin ẹ̀rí ẹ̀rí rẹ̀ òun náà ni àyà tí mo mú wá nínú sọ́rọ́tò ìbákọ́rà lè tọ̀ bákẹ́ náà àwọn sábẹ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n panu kọ̀ lérí rẹ̀ ìyapa tí ọba wà ọwọ́ lẹ́yìn wọn ni ṣùgbọ́n àwọn sábẹ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n panu kọ̀ lérí pé téyìn bá ti lè gbé nǹkan kalẹ̀ tí ń ta irun tó rí ọmọ ta zakati wọ̀ ọ́ nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún tó jẹ́ parí ó ní àwọn nǹkan tó ṣe pé ọba rọ́pò ìkan lára àwọn nǹkan tó ti lọ àbí ọ̀rọ̀pò gbogbo ẹ̀ bíi kíni owó tà ń ná nísìnyí ẹ rí i pé dọ́là náírà àtàwọn owó tà ná riyal ẹ rí i pé kò sí láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n rọ́pò nǹkan tí wọ́n ń láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìyẹn fàdúrójà sí pé ẹni tábà ti nìkan lọ nínú àwọn owó yìí kó ti mọ̀ yí pé òun ti ní nǹkan tí zakawọ̀ bákan náà ṣíà so àlàyé yọ padà wá lé lórí níjọ́ mẹ́jọ pẹ̀lú ògọ́lọ́n gbogbo àwọn nǹkan tó bá rọ́pò nǹkan tí ó ti síwájú nínú tá a sọ yìí òun náà lọ́jà sí pé zakawọ̀ ní sókè ni pé nínú gbogbo nǹkan tó lọ́wọ́ bá jogún fún wa pátá ìran nǹkan márùn péré náà ló ní ká yọ zaka rẹ̀ kìí tún wá sí pé èèyàn tún wá ní yìí zaka tó ti ájọ́ràn yàn àyàfi pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú tí ń bọ̀ yìí ká islam ṣe rọrùn fún wa tó lè tọ́já sí pé ọ jẹ́ nǹkan ìbànújẹ́ pé èèyàn ò ní ìkan lára àwọn dúkìá yìí kò ní yọ tí ń tọ́ka sí pé kò mórí ọlọ́run ọba wa subahana wa ta'ala èyí ó sì padà hàn lára àwọn mẹ́jẹ̀mú tí a padà máa sọ nísìnyí mẹ́jẹ̀mú àkọ́kọ́ tí zaka ó fi jẹ́ ọ̀ràn yẹn nínú àwọn owó tó ti síwájú yẹ òun ni kò sí pé èèyàn ní èèyàn ló ní kọjá ọ̀nà rẹ̀ èyí ó clear ẹni tó kówó òlu jẹ òun ló ní zaka ọ̀wọ́wọ́ yẹ ntí ó ṣe ni pé yóò dá padà síbi tó ti kó jẹ àbí ẹn tó gbowó tó gbájú èèyàn ìbá àṣẹ àìmọye mílíọ̀n zakọ̀ wọ̀ torí pò ń kọ́ lónìí owó tó fi gbáàyàn lójú yóò dá padà fún onítìyìn ìyẹn nìtumọ̀ yìí pé kó o tó lè sọ pé yóò yọ zaka ó wọ yìí pé owó yìí ṣéwọ́ ló ní àbí wọ́kọ́ tó túmọ̀ sí pé tó bá ṣe ọ̀nà haram ló fi dọ́dọ̀ rẹ ọ̀nà ibi tó gbà wà náà lọ́ọ́ da padà sí ẹni tó ní ni ọ́ yọ zaka rẹ̀ ṣùgbọ́n wọ ò ní yọ zaka rẹ̀ gbogbo rẹ̀ lọ́fẹ̀ẹ́ kan filẹ̀ tí ọba mẹ́ni tó ní ma ọ̀ wá gbé fáwọn aláìní torí pé ìwọ kọ lóní. bákan náà lára abitẹ́lẹ̀ yóò tún ti hàn ní pé wọ́pù ìyẹn ni bóyá kẹ́nìkó fi lélẹ̀ nísìnyí àbí kó fi nǹkan kan lẹ̀ kọ́ wá sọ yí pé owó yìí o ẹ máa bí àwọn tí máa ń ní ilé ọmọ òrukàn tí wọ́n máa kówó fún wa pé ẹ fi máa tọ́jú àwọn ọmọ aláìní owó yìí àwọn tó ń tọ́jú ọmọ òrukàn kọ́ ló ní ẹni tó bá sì ti filẹ̀ kìí ṣe tiẹ̀ mọ́ torí ó ti fi tọrẹ so bówó yẹn ti wulè kọ́ pọ̀ tó zaka ò ní wọ̀ torí pé ọ̀nà ọba wa subhana wa ta'ala ni ló ní irú owó bẹ́ẹ̀ kìí ṣe nìkankan lónìí mọ́ ẹni tó filẹ̀ kọ́ lónìí ọmọ òrukàn kọ́ sì ní òní ìyẹn ni à ń pè ní wọ́pù bákan náà kí zakawo tó lè jẹ́ ọ̀ràn yẹn tí yóò fi jásí pé a yọ zaka nínú ìkan lára àwọn owó tá a sọ lọ yẹ yóò jásí pé alimilku yóò jẹ́ tam ìyẹn ni pé èèyàn ò ní lánìí pé ìyẹn ó clear látara wípé báwo lèèyàn ṣe máa ní owó lánìí pé àní pé ni wípé mo láǹfààní láti lò ó yálà fúnra mi àbí kí n yẹn tí ó máa bá mi lò ó owó sẹ́yìn bá ti láǹfààní láti lò ó láti ṣe bó ṣe wù ú àbí kọ́ sọ fún yẹn pé máa bá ń lo owó yìí owó yẹn ó ní lánìí pé àpèjúwe ó jẹ́ ó clear ẹni tí ọ fẹ́ ta ilẹ̀ nísìnyí tẹ́nìkan wá ń bá ṣe ẹjọ́ lé lórí tó ti wà ní court tí wọ́n sọ pé kò láǹfààní àti palẹ̀ yẹn mọ́ lẹ́mìí tiẹ̀ ń ló ní ilẹ̀ ṣùgbọ́n kò ní lánìí pé torí pé kò lè kò lè lo ilẹ̀ yẹn kò lè sìn kankan lé lórí so ìtàn try láti sọnù so bó tilẹ̀ já sí pé òun ló ní ṣùgbọ́n parí pé nìkan ti gbẹ́sẹ̀ lé tí o ti mọ bí o ti gbà lọ́wọ́ rẹ̀ yẹ àní sọ pé kọ́ yọ sàkẹ́ ẹ wo ìrọ̀rùn tó wà nínú islam torí pé kọ̀ láǹfààní láti lè invest lérí ilẹ̀ yẹn àbí láti lè se nǹkan kan tí ó fi mówó wá kásán pé kọ́ máa yọ zaka rẹ̀ so èèyàn tó ń lu owó rẹ̀ ń pọ́npọ́ ni so lára ọlá tó fún islam lélẹ́yìí àpèjúwe míì òun lẹ́ni tó owó rẹ̀ sọnù tí ò tí ì mọbi tó wà òun ló ní owó yẹ ìbáà lẹ́yìn ọdún mẹ́wàá ló tó ní ṣùgbọ́n kò ní yọ zakẹ́ èèyàn sọ bíi one million nísìnyí tí ò tí ì mọbi tó nínú owó ẹ̀ so lọ́pọ̀rọ̀ ìgbà tí ò tí ìmọ̀bi tó wà yẹ òun ni sẹ̀rí àgbà pé ń lo lowó ó ti gbà tí ọba tó di wípé ó rí ká tó lè sọ pé zaka wọ̀ ṣùgbọ́n gbà tó sì wà ní nǹkan tí ò tí ì rí yẹ zaka ò tí ì ìyẹn la gbà lérò pẹ̀lú wípé kéèyàn ó ní owó lánìí pé àwọn àpèjúwe owó téèyàn wá máa ní lánìí pé téèyàn gbọ́dọ̀ ṣàkíyèsí òun ni ogún téèyàn jẹ ogún téèyàn jẹ èèyàn jogún olè àbí èèyàn jogún àwọn ẹran tọ́pọ̀ bíi màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí màálù yẹn ni ó fi clear torí pé lẹ̀ lókòrógbà sẹ́yìn ọba tí ìtàṣà kò tí wọ̀ so ẹn tó ní àwọn bíi àgùntàn àbí màálù nísìnyí tó jogún ẹ̀ tí wọ́n wá pín láàrin ara wọn ọdọọdún ni wọ́n máa yọ zakẹ́ kódà kí wọ́n máa pín torí pé wọ́n lè má jẹ́ nìkan kọ́ ló ní kó jẹ́ èèyàn mẹ́wàá ṣùgbọ́n àwọn mẹ́wàá yẹn wọ́n láǹfààní láti lò ó wọ́n sì láǹfààní láti tànú ẹ̀ lóporó gbà tí wọ́n ti láǹfààní láti lè máa lò ó bó ṣe wù wọ́n wọ́n pín wọn ò pín o wọ́n máa yọ zakẹ́ lọ́dọọdún lápapọ̀ torí pé èèyàn ní owó lápapọ̀ kọ́sọ́ yìí pé zaka ó ti kúrò nínú owó yálẹ̀ ẹnìkan lọ́ da ni àbẹ́yẹn méjì àbẹ́yẹn mẹ́ta lára arú rẹ̀ tí ó tún fi clear ó ní rentage téèyàn gbà ìyẹn ni pé èèyàn ẹnìkan rẹ́ǹtì ilé lọ́wọ́ èèyàn àbí hòtẹ́ẹ̀l ọ̀sánwó ọdún kan lẹ̀ sẹ́yìn pé ẹni tí ò tí ì gbé ọdún kan ó lè di bí oṣù kan àbóṣù méjì kó kó jáde ó sì ti gba owó sọ́wọ́ owó tó gbà sọ́wọ́ yẹ yẹ́ ọmọ ayọ̀ zakẹ́ kódà kẹ́ni yẹ́ ọmọ ti lo oṣù tó yẹ kó lò pé torí pé ńgbà tó ti gbà sọ́wọ́ ló ti láǹfààní láti máa síbòsewò láti lè máa lò ńgbà tó ti ń lò ó bó ṣe wù òun náà lákàkún pé òní kódà kó ṣe pé ọ̀rọ̀ ọ̀rùn kọjá sí pé ẹni yẹ kọ́mọ̀ lè lo oṣù yẹ pé tó sì ti wà nínú agreement wọn yí pé tóun bá ti lóṣù pé owó yòókù ọ̀dà padà fún mi tó bá ti wà nínú agreement bẹ́ẹ̀ àti àwọn àpèjúwe míì téèyàn ò fi mọ̀ pé bákan náà lára owó téèyàn ní láàní pé tó ṣe yí pé èèyàn gbọ́dọ̀ yọ zakẹ́ ó ní gbèsè èèyàn tó wà lọ́rùn ẹnìkan gbèsè yẹn ti tásìkò tó yẹ kéèyàn kí ẹni yẹ ọ sàn zaka wọ owó èèyàn ní on the fifteen ramadan ẹni yóò sì fún yẹn ní gbèsè lọ́n the fifteen kèésì sí ẹni tó sẹ́yìn pé téèyàn bá dọ́dọ̀ rẹ̀ yọ máa wá wá wí èèyàn yọ zaka yẹ èèyàn gbowó nǹkan gbà yọ yọ zaka yẹ yọ zaka lọ́n the fifteen kí ló fà á torí pásíkò owó yẹn ti tó ó sì tún láǹfààní láti béèrè kẹ́ni yóò fún un tí ọba lọ béèrè ó ní ò béèrè ọ yàtọ̀ sí gbèsè tó ṣe yí pé àsìkò rè ò tí ì tó bọ́yá ọfẹ́ yọ zaka nínú oṣù yìí nísìnyí ẹn tó sì yá ní gbèsè ó di december kó tó ní àjọ ládéhùn wípé yọ da owó padà gbèsè tó wà níta yẹ tí ọjà sí pé december ni wọ́n tó fún kò ní í sí mọ́ zaka rẹ̀ àbí kó tẹ̀ ẹ̀já sí pé àsìkò rẹ̀ tó ó ti tó ṣùgbọ́n aláya àsán ẹni tí ó máa tí ó máa wá wá wí àbí tó ṣe pé yóò sàrú ma jẹ́ ń pẹ́ gan ni pé sọ́wọ́ ah, ń tiẹ̀ tó bá àbí ò tó bá tí ó máa bá jiyàn tí ó máa bá lọ́kìtì pé lóporó gbà tí ọba sì gbowó kú lọ́wọ́ rẹ̀ kò ní yọ zakẹ́ torí pé irú dẹ́nu bẹ́ẹ̀ ni dẹ́nu tó jẹ́ mọ̀ṣúkú yẹn ni pé iyèméjì wà ń pa yí só lè rí gà àbí ò lè rí gà gbogbo eléyìí ó ń tọ́ka sí ìrọ̀rùn tí sẹ́ríà ṣe nípa àlámẹ̀rí zaka tó ṣe pé tó ń ti bí ìrọ̀rùn yẹn ṣe tó àwọn èèyàn tó yọ. lára mẹ́jẹ̀mú èyí tí ó tún wà fún zaka kó tó lè di wípé yóò di yíyọ òní bùlùwògùn nìsọ̀ yóò ó ti níye gbèdéke tí ó dé kìí ṣe pé mo ní twenty thousand lọ fifty thousand ní zaka wá wowó ara àrọ̀rùn míì tún níyẹ yóò tún já sí pé ó ti níye tí yóò dé kí zaka ó tó lè wọ̀ ìyẹn wá yẹ̀tọ̀ níbi owó kan sówó kan ká mú níbi àkọ́kọ́ tá a sọ gold àti silver gold kíza kó tó lè wọ́ níbàámu sí ti anabi sallallahu alayhi wa sallam gbé kalẹ̀ ó ní ìṣirò na dinara ìṣirò na dinara ni ó ṣe déédéé eighty five grams lẹ́sìkò tá a wà yìí ẹni tó bá ti ní gold tọwọ́ eighty five grams kéèyàn ó sì tó lè ní gold eighty five òun náà ọmọ yìí pé ah, ọlọ́run ó bless òun torí pé gold yẹn ṣe wàsá one gram lásán kìí sowó kéke thousand thousands ni so kéèyàn wá ní eighty five ẹ̀ lọ kọ́ wá tún lè má yọ zakẹ́ sẹ́yìn pé ẹni yọ̀ mórí tọ́ba ṣe sílfà ni two hundred dirham ó ní àníbi sọ́lọ́ làlù ọ̀sẹ́lẹ̀ ń gbé kalẹ̀ yìí pé zakọ́ èèyàn ó ní kó tó di pé yóò lè yọ zakẹ́ two hundred gram two hundred dirham ó ṣe déédéé five hundred and ninety five grams ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tó bá ní five hundred and ninety five grams of silver ó ti ní nǹkan tí zaka wọ̀ tí ọ bá ní tó dín sí zaka owó ẹ̀ káwo ti nǹkan tí ọ ń jáde lórí ilẹ̀ tọ́jà nǹkan ẹlẹ́ẹ̀kejì ní sọ́ọ̀bù tẹ̀ ní tó kéré jù téèyàn ò ní lọ́kí zaka tó lè wọ̀ òun náà ni kò ní hamsato ausok wasak kì í ṣe nǹkan tí ọkọ̀ mọ̀ lọ́dọ̀ wá ń wasaku ní sókí ó ṣe déédéé one thousand two hundred mudu gbogbo wa mudu tàfi yọ jaka nínú àwẹ̀ tá a bá tún ma mudu ó ṣe déédéé níta lè pè ní four hundred kóńgò kóńgò tàfi ma wọn ráìsì tàfi ma wẹ̀wà ẹni tó bá gbin nǹkan tó ṣe pé tí nǹkan yẹn bá gbẹ tán kì í ṣe pé ńgbà tó wà tútù ẹ̀wà àbí ráìsì tó gbẹ tán a lè yọ four hundred kóńgò nínú oko rẹ̀ ìgbà yẹn ni zakato wọ̀wẹ̀ ṣùgbọ́n ẹni tó gbin nǹkan tó ṣe yí pé bíi two hundred ní congo la lè yọ nínú oko ẹ̀ àbí three hundred zako ti wòwò ẹ̀ kò tí ì wọ nǹkan tó gbìn yẹn ara ìrọ̀rùn islam náà ni ká tún wo èyí tí a pè ní bahimatula and an rakumi àwọn yẹn náà tó yàtọ̀ kẹ́yìn ó tó lè di wípé zako wowó rẹ̀ nínú rakumi yóò ní rakumi márùn-ún èyí tó kéré jù nù. No ràkúnmí ẹyọ kan kesi kì í sì sowó kéke ẹni tó bá ní márùn ọlọ́wọ́n bá kẹ̀ kì í tún wá sí pé ó tún ní báyẹn mẹ́tẹ̀mú míì tún bọ̀ dáàtún padà sọ. tọ́ba ṣe pé màálù ni yóò ti ní màálù tó jẹ́ ọgbọ̀n táàtì kó tó di pé sàkà wọ màálù tí ń sìn. tọ́ba ṣe pé àgùntàn ni àwọn ẹran ewúrẹ́ yóò ti ní fọ́ọ̀tì lọ sókè kó tó di pé sàkà wọ ìtí ń sìn lára àrọ̀rùn tí islam tó ṣe ní eléyìí àwọn nǹkan tí a ná ní ayé òde òní ká mú àpèjúwe ti owó tá à ń náwá bíi náírà àti sílfà bó o ṣe mọ̀ yí pé mo ti ní iye tí zaka wọ̀ ìtawò ni pé ṣé mo ní nǹkan tó lè ra eighty five grams of gold gold ni òdiwọ̀n èyí tí ó tẹ̀sùn wọn láti máa lò torí pé yẹn ni yóò mú tu ma ntí anabi sallallahu alayhi wa sallam sọ yí pé zaka yóò máa jọ́ràn yẹn lérí olówó fún àwọn tí ó jẹ́ tálíkà so ẹni tó bá ti ní nǹkan tó lè ra eighty five grams of gold ìyẹn ni pé màá béèrè èló ni wọ́n ń ta one gram gold one gram gold yẹn tí um, mo bá wá sí tọ́ ajá sí pé eighty five way àbí màá béèrè èló ni eighty five grams of gold tí n ti mọ one gram màá ma ti eighty five one gram màá kàn multiply rẹ̀ pẹ̀lú eighty five iye tọ́ba jẹ́ òní yóò sọ pé mo ti ní owó tí zakawọ̀ ṣùgbọ́n lásìkò yìí pẹ̀lú bí góòdì ṣe rí ntí zakawọ̀ ọ jẹ́ one hundred and forty four hundred one million four hundred and eighty nine one million four hundred and eighty nine òun lẹ́ńtọ́jà sí pé tọ́ba ní iye ntí a sọ yìí zakawọ̀ owó ẹ̀ ẹ wá wò ó ẹni tó ní ìtọ́ lé ní one million lọ sọ́nà bò sórí fún un kìí tún wá sí pé zako tún wá wọ bẹ́ẹ̀ mọ́jẹ̀mú míì tún wá wà mọ́jẹ̀mú wo ni mọ́jẹ̀mú wípé ọdún kan ó yí ipò bá ìyẹn ni pé ẹni tó ní iye tá a dá kọ lọ́yìí tó kọjá one million kìí ṣe pójú ẹsẹ̀ lásán pé o ti ní ẹni tó kọjá one million wáyọ zakẹ́ bí kò sí pé sówó yẹn tọ́wà lọ́wọ́ rẹ ni tí ò dín fún didi ọdún kan tọ́ba ṣe pé èèyàn ní one million iye tá a sọ nísìnyí tó ní lọ́wọ́ zakó ti wọ́ ọdọọdún tí ń bọ̀ rọmọdún ọdún tí ń bọ̀ kí zakó tó lè wowó ẹ̀ tọ́ba ṣe pówó yẹ ọdún yípo bá tí ọ̀wá dínkù débi kó dínkù ó tún wá ń lé ni sọ́nà ọ̀bọ̀ òṣèré fún wa ó tún wá ń lé lílé tí ń lé yẹ ọ̀sẹ̀ yìí zaka wọ̀ ni ṣùgbọ́n tó bá ti dínkù tọ́já sí pé irú ọdún tí ń bọ̀ nísìnyí mo síye tó wà lọ́wọ́ mi ọjọ́ wọ́n mílíọ̀n á sì pé zaka ò wọ̀ mọ́ pẹ̀lú àwọn àlàyé mi tí á padà tó ṣe. so ìyẹn ni pé ọdún kan ó yípo bá nǹkan tí èèyàn ní lọ́wọ́ kó tó di pé zaka wọ̀ tí ń tọ́ka sí pé ọlọ́run bá ti rọ̀ yẹn lọ́rọ̀ ní tòótọ́ ṣùgbọ́n tọdún kata wúyẹ ó ní májẹ̀mú àwọn kan wà ń bẹ̀ tí àní wọ ọdún kan pẹ̀lú ẹ̀ àwọn kan tá àní wọ ọdún kan pẹ̀lú ẹ̀ tó ṣe pé ìjọ tẹ̀yìn bá ti ní ìjọ náà ni ọyọ òní tá à ń gbìn jáde lórílẹ̀ ẹni tó gbin àgbàdo tó gbin ráìsì àbí tó gbin ẹ̀wà ìjọba ti tọ́ba ti àfẹ́sẹ̀ tọ́ba ti kéré rẹ̀ ìjọ náà ni ọyọ zakẹ́ níbàámu sí tọ́nà ọba sọ nínú sọ́rọ́tì lànà mi pé wà á tún hakọ̀hù yẹ́wò màhásọ́ọ̀dì ìjọ tiẹ̀ bá ti kéré ìjọ náà ni ẹ ní kẹ́ ẹ yọ zakati ẹ̀. bákan náà lára àwọn nǹkan tí a ní tọ́dún kò ní yípo bá ó ní ẹni tí ó ń sin màálù àbí tí ń sin àgùntàn tí tọ́wọ́ bímọ àwọn ọmọ tó bí yẹ kò ní sẹ̀sẹ̀ sí ọdún kan fún wa ọdún tìyá wọn náà ni a fi si lápèjúwe ó ní àgùntàn fọ́tì ní síta ní zakawọ̀ a sì ní ọdún kan ó yípo bá láàrin ọdún kan yẹ àwọn fourteen tó ti bí ọmọ mi ọmọ tí wọn bí kò ní sí ọdún kan fáwọn ọdún òye wọn iná ni ọmọ jẹ ọdún tiwọn tábà wá ń sọ pé ọdún kì sọ ọdún gírígorì là ń wí ọdún hijira ọdún hijira tó sì ṣe pé ọ yàtọ̀ sí ti gírígorì fún ẹni tó bá ti mọ ìyàtọ̀ wọn torí pé ọdún hijira dín sí èyí tí a fi ń ṣe kàlẹ́ndà ìyẹn fàtó sí pé a gbọ́dọ̀ máa ṣàkíyèsí pàtàkì jùlọ nígbà tá a bá fẹ́ sàlàyé bóòlù yẹn ṣe yọ zẹ̀ká á padà sàlàyé àlàyé léyìí níjọ́ mẹ́jọ pẹ̀lú gọ́lọ́n kéèyàn ó mú ọjọ́ kan pàtó yálà nínú rọmọdán ni gẹ́gẹ́ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ sí máa mọ̀ fún ládá tí ó wà ń bẹ̀ so ìyẹn fi máa ń lóore púpọ̀ jù tẹ́yìn bá ti mú ọjọ́ kan kò ní sí wàhálà fún nípa yíyọ zaka mọ́tẹ̀mú míì tó tún wá wà ní pé kí owó yẹn kọ́mọ̀ ní gbèsè kọ́má bá gbèsè tí a kà kún nínú sẹ̀ríà torí kèé se gbogbo gbèsè ńlá kà kún gbèsè tá a kà kún ní pé ẹ̀ sọ pé ó ní one million four hundred and eighty nine lọ́wọ́ tó sì tún wá jẹ gbèsè bíi half a million sẹ́yìn pé gbèsè tí ó ti kó díẹ̀ nínú owó yẹn báyẹn àwọn àwo gbèsè gbèsè tó fẹ́ san ṣé ìjọ tó fẹ́ yọ zàkà ṣe náà ni ọ̀sán gbèsè ọfẹ́ yọ zaka lọ́ndì fifteen ramadan ó sì fẹ́ sẹ́ gbèsè lọ́ndì fifteen yẹn náà tó ṣe pé táwa ti mú gbèsè kó ń bẹ̀ zaka òwòwò rẹ mọ́ a sọ fún yín pé ọ̀ndì fifteen yẹn lọ yọ zaka àbí lọ sẹ́ gbèsè rẹ ò ní yọ zaka ẹ̀ mẹ́jẹ̀mọ́ àkọ́kọ́ nìyẹn ìyẹn ni pé kó ṣe pé gbèsè téèyàn fẹ́ san ó ti tásìkò ó bọ́ sí kòǹgẹ́ ìgbà tó fẹ́ ṣe zaka ṣùgbọ́n tó bá ṣe pé gbèsè téèyàn ọ̀sán ọyọ yọyọ zakalon di fifteen gbèsè tí ó sì san ó di december kò ní yọ gbèsè ńlẹ̀ níbàámu sí ti asọlódì kejì èyí lọ náà ni mọ́sàmù ẹlẹ́ẹ̀kejì ni pé a tún wá wò yí pé tí ọba ní pé ọfẹ́ san gbèsè ń tó ní nǹkan míì tó lè fi san yàtọ̀ sí ti zakawọ̀ àbò òní ìyóò clear ẹni tó san gbèsè tá a wí san half a million ṣùgbọ́n ó ní àìmọye mọ́tò lẹ̀ ìyẹn sì máa ń kọ́mọ̀ sọ́pọ̀lọpọ̀ olówó olówó yóò ní bí ilé mẹ́wàá ṣùgbọ́n gbèsè ó sì tún wà lọ́rùn ẹ̀ gẹ́gẹ́ bó ti já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa pàtàkì jùlọ ní nàìjíríà yìí gbèsè ní afi máa ń ṣe ọ̀sọ́ ẹlòmíì ó jẹ́ mi lọ ní àtúntì bẹ́ẹ̀ gbèsè tí ó wà lọ́rùn rẹ̀ kò ní jẹ́ kéke kódà ọ̀fẹ́ lè já sí pé àwọn tó lówó jù gan-an ni wọ́n máa jẹ gbèsè jù gbèsè tí wọ́n tó wá máa jẹ ní gbèsè tí máa lélẹ̀ nù ní kọ́nà ọ̀bàkọ́sà nù wá níbi ojú kòkòrò so ìwọ tọ́jọ́ sí pé o ní bíi ten million lọ tó o sì ní gbèsè five million tọ́sán sọ̀wọ́ ayọ́ tó sì já sí pé tá a bá wò ó o láwọn nǹkan míì o ní bíi ilé mẹ́rin tó ṣe kẹ́yọ̀ kan ló ń gbé mbẹ̀ o ní àyèmáyé mọ́tò o ní àyèmáyé aṣọ tọ́já sí pé tọ́ ọ bá ní kọ́ ọ ṣe gbèsè o nínú àwọn nǹkan míì tó o ní o lè rí san láì tọ́ ṣe zaka ọ̀sán nínú àwọn nǹkan míì tó o ní tọ́ wàá bùkátà sí o ní tọ́ zaka rárá. pẹ̀lú ògùn ọlọ́run á padà tún sàlàyé àwọn nǹkan míì tí ọba tún yẹ ní jọ́mẹ́jọ inṣàlá اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا تسلط علينا من لا يرحمنا قوموا إلى صلاتكم يرحمكم الله